ọlọ́pẹ́ ọgbọ̀ olóòrùn kí àti gẹ̀kẹ́ ọlọ́bá anábíà Muhammad sallallahu alaihi wasallam kọlọ́bá arábí àwọn sáábẹ̀ rẹ̀ tó gbọ́n sábà ìfẹ́ ẹ̀kọ́ tí tó fi di ọjọ́ ẹ̀sà abẹ̀rẹ̀ tẹ́rà yìí ní ìjẹjọ tẹ́rà tí a pè ní kẹ́fà sáfàdọ̀lù kọ̀ọ̀tà bóò ni ìyẹn ti fẹ́ gbé ọ̀rọ̀ ọlọ́run ọba bóò ni ìyẹn ti fẹ́ gbé sórí a sì ṣàlàyé díẹ̀ nínú àwọn ìlànà tí èèyàn tọ̀ nínú òun náà ni pé a ní ká fi ìbẹ́lọ́wọ̀n ọba ṣáájú kéèyàn sì fún ẹ̀mí rẹ̀ ní ìdánilójú pé òun ha ọ̀rọ̀ ọlọ́run ọba náà kó sì wà níwájú rẹ̀ pé ní ha ọ̀rọ̀ ọlọ́run ọba yìí òun fi ń wá ìyọnú lọ́dọ̀ ọlọ́run ọba yìí lẹ́yìn náà a ní pé róńtọ̀hún yóò máa jẹ́ nìkan tó yẹ pé yóò mú lọ́kùnkúndùn láti máa ṣàlùwàlá ó sì dáa púpọ̀ kó máa fi àlùwàlá yẹn yẹn nẹ́fìlà rákà méjì tá à ń pè ní nẹ́fìlà ọ̀dọ́ ilé àjà so nẹ́fìlà tí a fi ń wá bùkátà lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àníyàn pa fẹ́ hálù Kùránì lórí kẹrin tó dáadáa ni. bákan náà kọ́pọ̀ lẹ́nu tí wọ́n máa bẹ lọ́hùn pé bó jẹ́ kíkó rà nìyẹn ó fóun bákan náà a nípa pé irú ẹni bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ mọ ohun tí òun máa há lójoojúmọ́ tó bá ti mọ ohun tí wọ́n máa há lójoojúmọ́ ìdílé yóò máa mọ ìgbà wo lòun ọ parí ní há kódà bí yẹn bá ń há kọ̀ọ̀kan nínú gbogbo tí ń ní yọ́ kẹ̀ gbé sí abẹ́ ojoojúmọ́ ni bó àjẹ́ pé láì méjì lèyàn bá ń há bákan náà tó bá ti jẹ́ pé ìlàjì péjì náà lèyàn bá ń há lójoojúmọ́ ẹni tí agbára tí ẹ bá gbé péjì kan àbójẹ́ péjì méjì àbójẹ́ mẹ́ta àbójẹ́ mẹ́rin ọba sì jẹ́ márùn lọ́fẹ́ máa há lójoojúmọ́ ṣùgbọ́n tí a ṣàlàyé pé àwọn olùmọ̀ wọ́n ní pé kọ́mọ́ máa ju péjì márùn lọ́mọ́ lójoojúmọ́ àwọn pé kọ́mọ́ ju péjì márùn yóò máa há lójúmọ́ lọ ẹni tọ́lọ́ ń gbọ́gbọ́n láàkáyè bẹ́ẹ̀ nígbà tó bá ṣe jẹ́ pé bá ń há péjì márùn-ún lójoojúmọ́ gbogbo ohun tí ó fi há lùkùránì ojú oṣù mẹ́rin péré lọ lórí eléyìí láti máa wá gbé sí àwọn ọjọ́ yòókù ẹni ọba jẹ́ pé péjì méjì ààbọ̀ lòun bá ń há lójoojúmọ́ oṣù mẹ́jọ lòun ó fi há tiẹ̀ ẹni ọba jẹ́ pé péjì méjì méjì lòun há lójoojúmọ́ oṣù mẹ́wàá lòun fi há tiẹ̀ ẹni ọba ní pé péjì kọ̀ọ̀kan ní bá ń há lójoojúmọ́ ọdún kan àtúnṣù mẹ́jọ ẹni ọba ní pé ìdajì péjì péjì nínú ẹ̀ ní báyìí ìdajì péjì ní há lójoojúmọ́ ìtì ọ máa jẹ́ ìlọ́po méjì ọdún kan àti oṣù mẹ́jọ yìí ìyẹn ni pé yọ máa lọ ọdún mẹ́ta àtààbọ̀ tàbí ọdún mẹ́ta àti oṣù mẹ́rin bákan náà nínú àwọn nǹkan tí ní kí ó ń tọ̀hún kó gbájúmọ́ òun náà ni pé mọ́sáàfù kan ṣoṣo èyí táwa ń pè ní alukoran lákàdá yẹn mọ́sáàfù là ń pè ohun tí ń bẹ nínú rẹ̀ là ń pè ní alukoran láti ní pé tí wọ́n bá gbé fún yẹn ní kóòtù ẹni wọ́n gbé lé lọ́wọ́ àníyàn rẹ̀ ni ó ti ta ní sọ́sẹ̀ tó àbí ọ̀sẹ̀ tó táà pé ohun tí ń bẹ nínú rẹ̀ iná ẹ̀ fi ń ṣèlérí fún ilé ẹjọ́ pé òun ò ní parọ́ òṣùwọ̀n tó burú bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ni mo ta kó bóyá sákàdá tí wọ́n gbélé lọ́wọ́ ni ilé iṣẹ́ kan ló ṣe òun jáde ẹ̀dá ni sákàdá yẹn ó fi wáyé pé sákàdá yẹn là ń pè ní mọ́tàbù ohun tí ń bẹ́nu rẹ̀ là ń pè ní Qur'an ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n bí àti sákàdá o àti ohun tí ń bẹ́nu rẹ̀ o Qur'an làwa máa ń pè ohun táwa ń ṣàlàyé bí ni pé mọ́tàbù yẹn tọ́jẹ́ sákàdá yẹn yóò dà sí pé sákàdá ọmọ máa lo tákàdá onírin rẹ̀ síra wọn tó bá gbé tákàdá kan lónìí yóò tún gbé mí lọ́la yóò tún gbé mí lọ́túnla kọ́ má ṣe bẹ́ẹ̀ látara pé àwọn tákàdá yìí ó ti ní iléeṣẹ́ kọ̀ọ̀kan tó ṣe wọ́n jáde kíní ráìtì wọ́n sì tóbi jura wọn lọ bí wọ́n ṣe kọ́ ọwẹ́ jura wọn lọ yóò máa fà á tó jẹ́ pé ibi tí gbólóhùn kan bá parí síbi tákàdá míì ó lè jẹ́ pé gbólóhùn yẹn lọ bẹ̀rẹ̀ láì ní ibi tata ni ó fi pa á ó pé wọ́n ṣe é lójú kòkòrò tí wọ́n bá hàlù Quran pé kọjá nìkan ti ṣe pé sákàdá kan náà ni wọ́n máa lò torí pé abẹ́jọ́ hàlù Quran yẹn níbi tó ti bá ń fi kẹ́límọ̀ kọ̀ọ̀kan yóò máa mọ àyè bí yẹn wà náà lò Quran yóò máa mọ tó wà láì fọwọ́ òkè lọ́wọ́ àti láì fọwọ́ ìsàlẹ̀ ni yóò ha papọ̀ rẹ̀ ni ọlọ́run wá sí wọn a máa ha alukọ̀ránì wọ́n máa ha ti péjì ti péjì kódà wọ́n ha ti nọ́mbà ti nọ́mbà ibi tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ nírò wọ́n délé ni. báwa náà bá jẹ́ nìkan tí ipa ṣe lójú kòkòrò tàbí a ṣe àwọn ọmọ wa lójú kòkòrò gbogbo wọn sọ alukọ̀ránì kẹrin sórí kìí ṣe dán ohun tá a bá ń pè sórí díẹ̀ díẹ̀ òun ní ọ̀padà sí pé yóò di odidi lọ́jọ́ iwájú àwọn ọjọ́ kan ti lọ <clears throat> àwọn oṣù kan ti lọ àwọn ọdún kan ti lọ tá a máa lè pé hálù kùránì tọpọlọ ìdán ni oògùn ni wọn fi ha àti áyẹ̀rìn ìjìnà iná ìlàrí abúkẹ́ ọ̀kẹ́rẹ́ àti ohun téèyàn ọ̀bá ní lèèyàn máa lérò pé ẹni tó ní ọ̀nà ọgbọ́n kan lọ́jà sí eléyìí lọ́fà náà nílẹ̀ Yorùbá ẹni ó bèè ti lówó báyìí wọn ò lọ sóògùn owó ni látara pé nígbà ò ní káwọn ó fojú kí owó rí lọ́rọ̀ ọmọ ẹni tọ́lọ̀ jókòó tì mọ̀ tí ń gbé sórí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tó gbé sórí kan tó wọlé wá tàwa sọ pé bóyá oògùn ló fi ha látara pé ọ̀tọ̀ níbi táwa ń lo àkókò tiwa sí tó ti dàbí ká ní pé wọ́n dàbí ìtàn lójú wa lọ́wọ́gbà tí a bá ti ń gbé alùkùránì sọpọlọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yọ padà dùn ká gbé sọpọlọ tán pátápátá torí pé alùkùránì ní péjì ó níye gbogbo péjì tí ń bẹ́ẹ̀ ọgọ́rùn-ún mẹ́fà àti mẹ́rin péré náà ni six oh four ọgọ́rùn-ún mẹ́fà àti mẹ́rin yìí ibẹ̀ náà nìyẹn ti wá gbé sí ojoojúmọ́ ohun tí ó máa ṣe níbẹ̀ ni ó ti mọ kí lòun ó ṣe láàrin ọdún kan kí lòun ó ṣe láàrin ọdún méjì kí lòun ó ṣe láàrin ọdún mẹ́ta ọwọ́ ajé nǹkan tó wá pẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ ìyẹn máa gbé àlùkò láàrin ọdún mẹ́wàá ìyẹn tó báyìí ó kọ́kọ́ lọ ló dógun tó tó sì jẹ́ pé kò fi àlùkùránì náà ẹlẹ́lọ́sàá ó jókòó tí náà ni ọdún mẹ́wàá yóò fi ha àlùkùránì bí ibùdó lọ́ọ̀ sàárà ara àwọn tó yẹ kí wọ́n fi oṣù mẹ́rin ha aláwùjọ ta wà yìí ńlẹ̀ Yorùbá tó sì jẹ́ pé ó dúró sọ́pọ̀lọ́ wọn dáadáa bí ibùdó lọ́ọ̀ sàárà bọ́lá wọn bá ti dógún ọpọlọ fún wọn ni bákan náà iná àwọn kẹta ní ká òun náà ni pé kéèyàn tó fi máa bẹ̀rẹ̀ ihà àlùkùránì èèyàn lówùúrọ̀ kùtùkùtù bákan náà a ní pé ohun téèyàn bá ń há lójoojúmọ́ kó má máa tayọ ẹ̀ ọkàn má jẹ́ nìkan tó yẹ pé ń gbọ́ bá há òmí ìtàn ó tún lọ sí bòmí rárá bákan náà nínú àwọn kẹta ní pé kó mójútó òun náà ni pé téèyàn bá há ohun tó há tán lójúmọ́ kó rí fóun ká nínú ọpọlọ òun tí ò ní sí sákàdá lọ́wọ́ òun mọ́ bá ń pè ní Quran kò ní sí lọ́wọ́ rẹ̀ mọ́ yóò kà nínú ọpọlọ láti bẹ̀rẹ̀ débi tó ha dé tó ti rí ha nìyẹn o ṣùgbọ́n tí òbí ti rí kọ́ mọ̀ pé kì í tí jókòó dáadáa sínú ọpọlọ òun bákan náà nínú àwọn a ní ká mójútó òun náà mọ bí wọ́n ti jọra wọn àti bí wọ́n ti yàtọ̀ kọ́ má bàa máa lọ gbé òjò fáyìnà tàbí àyìnà fún òjò bákan náà ó iwe ṣe irú ẹni bẹ́ẹ̀ bá ń hàlù Qur'an ó jẹ́ pé ohun tó yẹn ọba lè rí kalẹ̀ kò bá mà dáa gan pé ọkọ̀ nínú ọpọlọ rẹ̀ láì jẹ́ kó wọnú tákàdá lójú kí Qur'an yóò dó sínú ọpọlọ rẹ̀ dáadáa ìdí tá a wá ti fẹ́ bẹ̀rẹ̀ òun náà ni pé ohun bá há máa fi ń kírun o ohun bá há àtàwọn ọ̀run nẹ́fílà ní nígbà tí èèyàn bá wo pé kí èèyàn fẹ́ mọ̀ kó sódò àbí èdò èèyàn jẹ́ nìkan tí ó yọ máa fi kírun ṣùgbọ́n ní ìmọ̀ta rí lónìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa yìí ní wọ́n èjì lóru rárá àṣùbà gan wọ́n sẹ̀ máa lọ tìkọ̀ tìkọ̀ tìkọ̀ tìkọ̀ kún ó tó jí ni wọ́n èjì ẹnìkan tí wọ́n máa ń rí òru yẹn lò rárá bákan náà nínú ìmọ̀ta tó wá rí ni pé tó bẹ́ẹ̀ ti jẹ́ fáwọn ni wọ́n bá kírun fáwọn èèyàn wọ́n fàágùn ṣùgbọ́n tó wáyé fáwọn wọn bá dáhùn kí fúnra wọn wọ́n kí èrò yìí wọ́n kí ní sókísókí ó lè yẹ pé kúlú aláwọ̀ ni wọ́n kà tó jẹ́ pé ìdàkejì ló sì yẹ kó jẹ́ tí wọ́n bá ń kírun fáwọn èèyàn kí wọ́n sì ń sókè tí wọ́n bá ń kírun fúnra wọn kí wọ́n fàágùn tó bá ṣe rọ̀ wọ́n lọ́rùn látara tí kò rá ní ìtọ́lọ́pọ̀lọ́ wọn tí wọ́n fẹ́ jẹ́ wọn màmá tó sódó àbí òdó ṣùgbọ́n ìdàkejì ló jẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lónìí ṣe á rí mi wọnú ìṣẹ̀mí ayé wọn tí wọ́n bá wà pẹ̀lú àwọn èèyàn pé ó yẹ kí òun fún wa wọ́n dùn wọ́n fàágùn ṣùgbọ́n tó bá di pé wọn ò bá bá àrùn táwọn fẹ́ kí tiwọn gangan láàrin ìṣẹ́jú àyá wọn ti fi tán nínú ìmọ̀ta rí lónìí pé social ìtọ́ ó kó sí làákàyè àwọn ọmọ wa lónìí bákan náà nínú nǹkan tí wọ́n fẹ́ jẹ́ kí a tún mójútó òun náà ni pé ńgbà tí a bá ń há lò Qur'anul Karim ká jẹ́ nìkan tó ṣe pé a ha lẹ́ni tí ó lò a ha lẹ́ni tí ó lò jẹ nínú wa a ní jẹ́ nìkan a ha tèbìtèbì síbẹ̀ ẹ̀kọ́ alukoran yóò jẹ́ nǹkan ṣe pé kò ní sí wa ọ̀tọ̀ ni tá a máa fi làákàyè rò ọ̀tọ̀ ni ohun tí à ń fẹnu sọ ṣùgbọ́n tá a bá yóò jẹ́ nǹkan tó yẹ pé a máa rí alukoran mẹ́ka bí ibi nílá ìtàn ààlà bákan náà tọ́ba fẹ́ adi pé bóyá yẹn bá jẹ́ nìkan tí ń gbáwẹ̀ kùránì máa máa ti sí máa máa ṣiṣẹ́ láàrin èèyàn púpọ̀ o èyí pé yẹn ó ti kọ́kàn fún òbí pé yóò jẹun nígbà tí yẹn bá jẹ́ aláwẹ̀ kùránì máa ṣiṣẹ́ láàrin èèyàn bákan náà nínú nǹkan tí wọ́n fẹ́ já mójútó òun náà ni pé ká máa há lọ kùránì kẹrin ní àṣùbà àti àlàáfàrì àwọn àkókò méjèèjì àkókò tó tutù dáadáa ni ọpọlọ sì máa ń tutù ṣùgbọ́n wọ́n mú eléyìí wá fún gbogbo ẹni yóò gbé pé ó sùn lálẹ́ nígbà tó jí ọpọlọ yìí yóò wà fresh kò fi hàrù Quran bákan náà ẹni tó sùn kèlú là lọ́sàn-án ní oorun ọ̀sán wọn ọba tẹ́yìn máa ń sùn lọ́sàn tó fi wá di kó jí kó lo ọpọlọ yẹn náà ọpọlọ yẹn ọ̀sẹ̀ tó bá yẹn ọpọlọ yẹn ó ṣiṣẹ́ láti há lù kọ̀ọ̀rán àwọn àkókò méjèèjì wọn lọ da púpọ̀ bákan náà náà àwọn àkókò tó tún dá òun náà ni pé yóò jí lọ́gànjọ́ òru yálà láago fún òru tàbí aago fún ààbọ̀ tàbí méjì tàbí mẹ́ta ó jí bẹ́ẹ̀ ó sì fi gbé kùránì sọpọlọ rẹ̀ irú kùránì báyìí ń máa gbé sínú ọpọlọ torí pé gbogbo àkókò yẹn kò ní sáriwo gbogbo gbogbo ó kò sì ní jẹ́ nǹkan tó yẹ pé àwọn kankan ń bẹ tó wàá dà tó rárá bákan náà nínú nǹkan tá a fẹ́ jẹ́ kó mójútó òun náà ni pé àsìkò tí bá ń há lò kúránì yẹn kọ́ jẹ́ nìkan tó ṣe pé yọ́ọ́ máa yọ́ọ́ máa tó fi yẹn nẹ́fìlà ìyẹn bá fi yẹn nẹ́fìlà rẹ̀ yìí wá nì yọ́ọ́ mú ní ọ̀kúnkúndùn láti jẹ́ pé ohun tí ń bẹ ní ọpọlọ rẹ̀ tí ń há lọ́wọ́ yìí kọjá nìkan tó yẹ pé yọ́ọ́ máa fi yẹn nẹ́fìlà yóò lè jó dúró dáadáa bákan náà wọ́n wá ní pé tó bá ti di ẹ̀kan nínú ọ̀sẹ̀ ó mú ọjọ́ kan tí ó máa ṣe mọ̀rọ̀ ọjà gbogbo ohun tó há láàrin ọjọ́ mẹ́fà tó ti lọ látòjúwe ọbẹ̀rẹ̀ àlùkòránì rẹ̀ lóòjọ́ sátidé sunday monday tuesday wednesday thursday ọwọ́ àdúgbò jùmọ̀ gbogbo ohun tó há láàrin àwọn ọjọ́ mẹ́fà yìí ọwọ́ á fi ọjọ́ yẹn ṣe mọ̀rọ̀ ọjà padà ọjọ́ yẹn ló fi ṣe mọ̀rọ́jà gbogbo ohun tó ti há lọ́jọ́ gbogbo àwọn ọjọ́ mẹ́fẹ̀ẹ́fà ṣiṣù lọ sẹ́yìn nínú ohun tó yẹ kó mú lọ́kùnkúndùn yóò lè jẹ́ pé ohun tó ti há láti bí ìjẹjẹ sẹ́yìn láti bí ìjẹfà sẹ́yìn ìjẹ àrùn sẹ́yìn ìjẹrin sẹ́yìn ìjẹta sẹ́yìn àná sẹ́yìn yóò lè jẹ́ pé yóò so papọ̀ sójú kan náà láti jẹ́ pé kó ṣe mọ̀rọ́jà lọ́jọ́ ẹlẹ́ẹ̀keje tó bá ti dọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ míì yóò fi bẹ̀rẹ̀ sí máa há mi náà ní fresh. bákan náà nínú nǹkan tí adúgbò jẹ́ kó mójútó òun náà ni pé afẹ́jẹ́ ọjọ́ pé kọ́ máa di àlùkùránì kọ́ máa di mọ́tàf kọ́ máa jì í káàkiri ẹni tó gbogbo tí bá ti ń lọ tí kòránì ọwọ́ pẹ̀lú ẹ̀ pàápàá jùlọ tí bá ń lọ sí ilé ẹ̀kọ́ tí kòránì ọmọ wà lọ́wọ́ rẹ̀ torí pé wọ́n máa ṣàdúrà fún àwọn màláìkà tí ọlọ́run dákun bá wa ti mọ̀ o ọlọ́run tí ó ṣoríire o ọlọ́run tí ọ̀rọ̀ náà gbé gbà o tí kòránì yóò wúlò fún o wọ́n máa ṣàdúrà fún irú ẹni bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ ni kó ṣe pé kó máa gbé àlùkòrán lọ́wọ́ nínú ìmọ̀ta tó rí nì láàrin àwọn ọmọ wa tó ṣe pé àwọn ọmọ yìí èyí ọba jágbàlagbà nu wọn yóò di irun kékeré yóò rà máa bá ń gbé lọ ilé kéwú àwa padà rí i pé àwọn àbúrò gan ni mọ kéwú lónìí àwọn ẹ̀gbọ́n ọmọ nǹkan kan ọ̀tà déédéé níbẹ̀ èyí tí àbúrò tó di kíra lọ́wọ́ tó di mọ́ṣáàfù lọ́wọ́ iná làwọn màláìka mọ̀ pé ń lọ ilé kéwú wọ́n ń ṣàdúrà fún ẹ̀gbọ́n tí ò di nǹkan kan lọ́wọ́ àwọn lérò pé ń gbàgbọ́ ní ìlànà tiwọn torí fáwọn náà kì í ṣe gbogbo nǹkan ni wọ́n mọ̀ àti ohun tí ọlọ́run bá bá ṣe mọ̀ wọ́n ṣùgbọ́n kéèyàn gbé mọ́ṣáàfù lọ́wọ́ àmì lọ́jọ́ fáwọn màláìkà pé ilé ìlọ ilé tí ó ń lọ ńlọ hàlù kọ̀hán wọ́n máa ṣàdúrà fún ṣùgbọ́n ẹni tí ń yẹn bọ̀ ń yẹn lọ ilé tàbí ń yẹn bọ̀ wálé kéwú wọn ò ní mọ̀ pé ń bọ̀ ń lọ ilé kéwú yọ pàdánù àdúrà lọ́dọ̀ àwọn màláìkà lọ́wọ́ àfà pé pé àwọn àbúrò wa mọ kéwú àwọn àgbàlagbà tọ́jẹ́gbọ̀n wọn ọmọ kankan bákan náà nínú nǹkan tí ẹ ká mójútó òun náà ní pé àwọn ááyà tí à ń há sórí yìí ká máa tún pè lọ́pọ̀lọpọ̀ ká máa tún kà lọ́pọ̀lọpọ̀ àkàtúnkà àwítúwí àsọtúnsọ tí máa ń jẹ́ kí ó sínú ọpọlọ èèyàn kábẹ̀rẹ̀ àyà ti kẹsíra fa ìnà kẹkẹrọrọ yóò ájì ìdá ìtìfọ́ nílẹ̀ máa ka àwọn ááyà yẹn kéèyàn máa kà á lọ́pọ̀lọpọ̀ àkàtúnkà àkàtúnkà torí pé mímọ kà á lákàtúnkà yìí ní máa ń jẹ́ kí yíha sórí èèyàn ti mẹ́ dáadáa kó jókòó dáadáa ṣùgbọ́n ọmọ wa lónìí bá ti kà á ka nígbà ọgọ́rùn-ún tàbí kó ju bẹ́ẹ̀ lọ èèyàn lè ka ohun téèyàn há yẹn lọ bóò láwàá ti hálù Kùránì Karim ọ̀nà tí a lè gbà hálù Kùránì Karim ọ̀nà mẹ́ta làwọn àbá fi rẹ̀ fún ọ̀nà alákọ̀ọ́kọ́ wọ́n gbé kalẹ̀ pé ọ̀kan ń pè ní alẹ́hìzú àtọ̀sọ̀rọ̀súlì kí hálù Kùránì ní sísẹ̀ ń tẹ̀lé wọ́n wà àtọ̀nà àníwáwò lẹ́hẹ́d òun náà sì ni ìrìn tíyẹn máa fi hálù Kùránì tó dáa jù tí Kùránì máa fi jó sọ́pọ̀lọ́ dáadáa kí na náà wọwọ an á ń tẹ́tọ̀rọ̀ lè ààyè èèyàn kọkọ ka ayé alákọ̀ọ́kọ́ èèyàn kà èèyàn èèyàn fún ìgbà náà èèyàn wà á bá ti ka ayé yìí tó dó lẹ́nu èèyàn èèyàn á sọ́pọ̀lọ́ tó mọ̀ tẹ́ ń pèlú ilẹ̀ ààyè tó sáàmìyá tàfàdà èèyàn tó bọ́ síbi ayé alẹ́kejì èèyàn ka, èèyàn ka, èèyàn ka, èèyàn tó gbé ثم تقرأ الآية الأولى مع الثانية èèyàn wá di ayé alákọ̀ọ́kọ́ àti ayé ẹlẹ́ẹ̀kejì èèyàn dà papọ̀ èèyàn tún kà èèyàn tún kà èèyàn tún kà tí sẹ́yìn ó fi rí pé méjèèjì ti so papọ̀ ó ti bọ́ sọ́pọ̀lọ́ èèyàn tó mọ́ tẹ̀ǹtẹ́pẹ̀lú ìlàlẹ̀ ààyè tí àtàlẹ̀tẹ̀tì tàtà sọ́dọ̀hà èèyàn tún bọ́ síbi ayé ẹlẹ́ẹ̀kẹta èèyàn kà lákàtúnkà lákàtúnkà tí sẹ́yìn tún fi háhùn náà ثم تقرأ الآية الأولى مع الثانية مع الثالثة وهكذا èèyàn wàá tún wáá padà sẹ́yìn èèyàn tún gbé láti bí ayé alákọ̀ọ́kọ́ àtàyè ẹlẹ́ẹ̀kejì àtàyè ẹlẹ́ẹ̀kẹta èèyàn tún rò papọ̀ táyà yìí bá sẹ́yìn bá ti báyà mẹ́tẹ̀ẹ̀ta yìí tún ti dúró èèyàn tún bọ́ táyà ẹlẹ́ẹ̀kẹrin báyìí ni èèyàn máa ṣe sí pé èèyàn fi débi tí èèyàn fẹ́ adé níjòkó yẹn tàbí ní ọjọ́ yẹn eléyìí bá ní alẹ́ àtàṣàlùsólè ìmọ̀ ha lùkùnrán ní sísẹ̀ǹtẹ̀lé téèyàn máa ha àwọn ayé àyàn ní sísẹ̀ǹtẹ̀léra wọn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì à ń pòun ní àtọ̀wé kọ́tú àtàníyá ìmọ̀ọ́nà àlẹ́hẹ́zọ̀rì jàmáì ìhà lùkùnrán ní àkójọpọ̀ kíni túmọ̀ wọ́n yà ń tà fọdọ̀ ní àyàtàlù òòlà èèyàn ثم تحفظ الآية الثانية ينتهى إليك ثم تحفظ الآية الثالثة ينتهى إليك ورابعة آية إليك والخامسة آية إليك إلى نهاية الود títí pé yóò fi dé ohun tí yẹn èèyàn máa ha láyà kọ̀ọ̀kan láyà kọ̀ọ̀kan èèyàn ní máa sún papọ̀ nígbà èèyàn bá ha láyà kọ̀ọ̀kan tán tó mọ̀ tẹ́jú máa wulẹ̀ ọ̀tùkọ́dúdú àyà ti kù lẹ́hà èèyàn máa wá ka àwọn àyà yẹn àwọn gbogbo àyà yẹn lápapọ̀ èèyàn máa kà á látàtúnkà mọ́dọ̀ tán wọ̀sìmẹ̀tẹ́yìnì wọ̀sàlàtà èèyàn lè ka gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan ka lẹ́ẹ̀mejì èèyàn lè ka gbogbo ẹ̀ èèyàn máa kà pọ̀ lẹ́ẹ̀kan náà ìlànà kejì téèyàn lè ṣe ìlànà ẹlẹ́ẹ̀kẹta ń pè وهي تقسيم الود إلى أقسام متحددة في المعنى اليوم أهل القرآن níhà tó bá fi nítumọ̀ sí yẹnu pé tọ́wá yìí pé bóyá láì mẹ́ta ló nítumọ̀ kan náà láì mẹ́ta yẹn yẹn kọ́kọ́ ha papọ̀ lẹ́ẹ̀kan náà tọ́wá yìí pé láì mẹ́fà ní ìtọ́tẹ̀lé òun ló nítumọ̀ tẹ̀léra wọn lẹ́ẹ̀kan náà èyí ó tó wá láì mẹ́fà yẹn tẹ̀léra wọn nígbà tí yẹn bá wá ṣe tán ọ̀tẹ̀ túbọ̀ ha fi wọ́rọ̀pọ̀ èèyàn wàá kọ́ sínú tákàdá kan èèyàn kọ́ ohun tí èèyàn ha yẹn èèyàn kọ́ nígbà tí èèyàn bá kọ́ tẹ́kùtùbù láha ònùwà èèyàn wàá fún ní topic èèyàn pé láì mẹ́ta ló ní tùmọ̀ lẹ́ẹ̀kan náà èèyàn fún láì mẹ́ta yẹn ní topic àwọn àyà àtìtì ń sọ̀rọ̀ nípa pẹ̀lú àwọn náà lápèjúwe àwọn àyà àtìtì ń sọ nípa ọ̀rọ̀ ọjọ́ gbẹdàlùkìyàmà èèyàn fún ní topic وتحفظ مجموعة مجموعة ثم مجموعة أخرى bí o ti máa wá ha nìyẹn ní àwọn àyà tó bá nítumọ̀ síra wọn tẹ́yìn bá ti èyí tó bá nítumọ̀ síra wọn tán èyàn tún bọ́ síbi èyí tó nítumọ̀ síra wọn èyàn tún bọ́ síbi tó nítumọ̀ síra wọn tí téèyàn fi ha gbogbo àwọn nǹkan yìí tán àwọn sábàbí wo ni wọn máa ń fà yàní àsìbáàbù tẹ̀ sí rẹ̀ sẹ́sẹ̀ rẹ̀ pọ̀ á tẹ́yìn sábàbí wo ni tí máa jẹ́ kí kùránì ọjà rọrùn fún yàn ọ̀pọ̀ ṣùgbọ́n aṣọ márùn díẹ̀ fún wa lẹ́nu a máa tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ lẹ́yìn ìtàbá mefa márùn yìí tàbí mẹ́fà. sọ àdìkọ́ àdìsọ́ kéèyàn ní nítorí pé torí tọ́lọ́run ni mo fẹ́ fi ha ní máa sábà jẹ́ kí kùránì ọrọ̀rùn fún yàn láti ha sí gbogbo òwe látara pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni kì í ṣe gbogbo èèyàn ha látara tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ẹni tí ọba ń jẹ́ pé torí ìtọ́lọ́run tí bá ń ha lọ agara ọba yóò jọ padà pàátì látara tó ṣe ètò ìtọ́lọ́run tí máa ń sábà fà nígbà míì. nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sì ṣáájú ni pé torí ìtọ́lọ́run mo fi fẹ́ fi ha o tí máa ń jẹ́ ọjà rọrùn fún mi láti ha. bákan náà àdúrà pàdùlẹ̀ ha ò pé èèyàn máa bẹ lọ́run bá fọ́nà bó ń ṣe kí kùránì àdúrà tí yẹn ṣe pẹ̀lú ojú èèyàn ni tàbí àwọn àdúrà tí yẹn gbọ́ fánilé Muhammad sallallahu alaihi wasallam ṣe nínú rẹ̀ ní rọ́bì ìdíní ìlìmà rọ́bì ìdíní ìlìmà téèyàn máa wí sọ́dọ̀ ọlọ́run ìyẹn wàá jẹ́ nípa tó tó tóbi fún àdúrà yìí náà lẹ̀ yóò máa tó gbogbo ìgbà òun là ń pè ní àlèlè àhóbè ìyẹn máa jẹ́ nípa tí ó máa tún wí láwùjọ wí pé gbọ́ máa ní pé mo ti bẹ́ lọ́wọ́n balánà tó tó jẹ́ kí àná ọjà rọrùn fún mi ní bùkátà sí mọ́ lónìí gbogbo ìgbà ìyẹn máa bẹ̀rẹ̀ wọn balẹ̀ lórí ẹlẹ́ẹ̀kẹta alẹ́sìlfà ọ̀sálùkòdì màáàfin èyàn jẹ́ nìkan tó yẹ pé yọ́ máa wá àkóńjì lọ́dọ̀ ọlọ́run gbogbo tó bá èyí ó jìnà sí ẹni tí ń kò gbọ́dọ̀ máa o bẹ́ẹ̀ lẹni tí bá ń há lò kọ́án kò gbọ́dọ̀ máa mutí ẹni tí ń yọ wá ní àwọn boyfriend tó tóbi mẹ́wàá ogún irú irú ẹni bẹ́ẹ̀ lóbìnrin ọgbọ́dọ̀ fa owó kàtìkàtì yìí tì ẹlẹ́ẹ̀kẹrin àtúnṣọ́bùrù wọlé àzí ìmọ̀tòlè kọ̀wé jà yóò ṣe sùúrù yóò sì pinnu tó lágbára èyí tó kọ̀ fẹ́yìn kan tí ó hàlù kọ̀án àyà àfikún ṣe pé kọ́ bára rẹ̀ lójú ọ̀nà bẹ́ni tó ṣe fáwọn àsìkò kan bẹ tí ó su ìwò ìrìn tí gbowó bá ń fi jarí ìmọ̀ ní ọlọ́run kọ́ ìbáríkà sí ọba tó tó wò ha bí tó kílẹ̀ síwájú bí tó tẹ̀síwájú ìwé àkókò tí ó wò pé wọn èé fi àlùkò ránì gbowó báńkì wọn èé sì fi gba kinní yìí níbẹ̀ ni ọ̀gọ̀rọ̀ ẹlòmíì tó máa ń padà pàátì tí wọ́n bá gé ogún èèyàn mẹ́wàá ọjà bọ́ǹgbà yẹn yóò fi ilẹ̀ lọ́pàá tiẹ̀ lọ yóò ṣiṣẹ́ fún àwọn mẹ́wàá àwọn mẹ́wàá yẹn ó tó níkẹyìn ó lè padà jẹ́ fáwọn bíi márùn ní ọ̀padà parí nínú ogún ọlọ́run bá mọ́mọ́ sí àlùkòránì bẹ́ẹ̀ láti lè bá àjẹ́ pé kọ́ má jẹ́ pé tajá kanra iná ẹ̀ ní ọ̀há àlùkòránì tẹ́wà rẹ̀ ní tọ́há àlùkòránì tọ́wá jẹ́ pé olè ni ó ti wá jẹ yọ jẹ ń gbé pé agbé èèyàn parí kòránì sì ń bẹ lọ́pọlọ rẹ̀ ọlọ́run bá mójútó àlùkòránì pé kọ́ má máa wáyé báyìí àyàfi àwọn tọ́lọ́run bá bá fẹ́ fi ṣe àdánwò fún kíkí alukur'an ó lè jẹ́ aburú fún láyé àti jẹ́ gbogbo àti kìyàmà àwọn kéékèèké báyìí bẹ̀ tó ìkọlọ́mpa máa ń ṣe ilẹ̀ jọ́ alukur'an bákan náà yóò sì jẹ́ ẹni ibú láwùjọ ṣùgbọ́n wọ́n kéré jọjọ ẹ̀tọ́ ìfẹ́ ń jọba alukur'an irú ẹni bẹ́ẹ̀ ní máa ń jẹ́ àmì fún láti fi kó mójútó ìjọsìn ọlọ́run ọba dáadáa ibi tí kẹ́ máa ń burú òun náà ni pé ó kéré náà ń tọ́ alukur'an tó fi pé yóò jìnà sí ti ibi ṣẹ̀tàn ti máa ń lọ dóde wọn nì ó fi wáyé pé nǹkan tí ó jìnà sí òun náà ni pé kó jìnà sí tìárì ní ibi ọ̀rọ̀ àlùkò àn tó bá ti jìnà sí tìárì ni yóò máa ní ládàá nínú ohun tó há ohun tí ń kà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bọ́ba àdékè bákan náà tẹ̀sọ̀rọ̀ ègbolo wákù mọ̀hádẹ́dẹ́ lè hẹ́bì tẹ̀sọ̀rọ̀ ègbò wákùtì mọ̀hádẹ́dẹ́ lè hẹ́bì yóò wá ààyè fún rẹ̀ ààyè àkókò tó jẹ́ pé ó ti ó ti ba sábà pé táìmù báyìí tó máa fi hàrì fún àn ẹni ọba tó bá wò pé táìmù tó ń lè ráyè òun náà ní ta bá kásù bá àtà yóò wá mú lọ́kùnkúndùn ìgbẹ́yìn àtúbà ò gbọ́dọ̀ má hàrì fún àn ẹlòmí lè jẹ́ pé títí ọ̀jọ́ pé lẹ́yìn àtúbà àti tí ẹ bóyá bí aago mẹ́wàá àárọ̀ ní tó máa ráyè yóò mú àkókò yẹn ní ọ̀kókó lóhùn. ẹlòmí ń bẹ wọn ọ̀ráyé ń tẹ̀ mọ́tọ́bá wá fi hùn dóòrùn inú ẹ̀rọ lọ́run bá fún ní àyè yẹn wọ́n fún un láyè yẹn ń bẹ fún bóyá fẹ́ tí ń ààyè ń bẹ fún láàrin láti fi sinmi táìmù yẹn ló lè fi táìmù yẹn náà ni wọ́n máa lò ìyẹn wá táìmù kan pàtó pé táìmù báyìí lè o tí mo fẹ́ fi máa ìyẹn wà a èèyàn jẹ́ nìkan tó ṣe yóò kéré nínú ẹni tí wọ́n máa bísí fún táwọn èèyàn ṣe láyé ohun táwọn èèyàn bísí fún láyé òun ó kéré ń bẹ̀ èmi jẹ́ nìkan tó ṣe bí ìnáwó ní gbogbo ìgbà tàbí yóò máa bá wọn mú aṣọ ìnáwó lóòrèkóòrè nígbà ń hálò kùránì tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ irú ẹni bẹ́ẹ̀ gbogbo ohun yóò tí wọ́n bá ń ṣe ń gbòòrò òun náà máa bá wọn lọ nájú sí náà máa bá wọn lọ àlùfáà ìyẹn ó má jà sí ọ̀hún fún láti ẹ̀bí ha. ẹjọ́ bá ha lò kọ́án yóò jẹ́ bí sọ́dọ̀ pé nípa àlámọ̀ ilé ayé ẹ̀ẹ́rì tí yóò kéré bẹ̀ láti máa bá wọn dá torí pé ń ha lò kọ́án lọ́wọ́ àkókò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni gbé ilé ayé fi yẹn lòun ó ti fi lò fún ohun tó ní sọ. nínú tí jẹ́ kí kòránì ọmọ ajá tí rọrùn fún yàn láti há ṣùgbọ́n tí a mẹ́fà ń ní ìlú ìlú ilẹ̀ tó di ń a máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ohun tí máa ń orí há tí máa okùnfà ń ọjà rọrùn fún yàn láti há tí ò jẹ́ kí a máa wò ó sí pé àwọn tí bá ń lálùjẹ̀ ní máa ń nígbà tá a máa ń gbọ́ fáwọn haúsá máa hà ṣùgbọ́n lónìí bí ní ilẹ̀ ìsàhálà àti pé àtìtorí fáwa náà lo àsìkò wálé lórí ni ìgbà tá a ti ń lo àsìkò wálé lórí lónìí àti fáwọn èèyàn hálò kan bí ní ilẹ̀ ìsàhálà eléyìí náà ni àwọn díẹ̀ tí a ti sọ gbọ́ bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a tún máa tẹ̀síwájú lórí àwọn àkókò àwọn àwọn okùnfà tí èèyàn máa fi ń há àlùkò àmì ìkẹyìn abẹ́lọ́hùn ọlọ́run bọba àlejò ọlá tó ní àánú lọ́dọ̀ kó ṣe wá nínú tó ṣe pé alukóhánà jẹ́ àwíjàre fún kọ́ má jẹ́ ìbálẹ́jọ́ aburú fún wa innahu ala dhalika qadir aqulu qawli hadha astaghfirullah li wa lakum wa lisa'il muslimin min kulli dhanbi innahu huwal ghafurur rahim. Salam alaikum.